وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى إليك يلوقكم الله سبحانه وتعالى يا شيخ صلاته محمد صلى الله عليه وسلم إما لما لتيو يكما وقرا وسيني بكوبا tó yẹ ká máa pera wá sí ní gbogbo àkókò tó sì yẹ ká máa ma bàbára rẹ̀ òun náà ni tawhidul bari subhanahu wa ta'ala òní ká mọ ọlọ́run ọba wa gẹ́gẹ́ bí ẹyọ kan ká mọ̀ pé nǹkan bá ti ń pè ní agbára ọ̀dọ̀ rẹ̀ nìkan náà ni yóò máa wà ká mọ̀ pé gbogbo nǹkan ti ń pè ní nǹkan ìṣọ́ ìkápá rẹ̀ ọwọ́ ọlọ́mọba subhanahu wa ta'ala òun náà ni a ti máa ọ̀dọ̀ rẹ̀ náà ló wà ọ̀dọ̀ rẹ̀ náà ti ni a máa sí ilé lọ́wọ́ wa subhanahu

eléyìí ló jẹ́ pé ní gbogbo ògbà Agbọdọ gbọ́dọ̀ máa pa kíyèsí ara wa lórí ọ̀rọ̀ yìí gbogbo ògbà a máa pa kíyèsí ara wa lórí ọ̀rọ̀ yìí ní gbogbo àkókò nítorí pé ṣèitán ó mọ̀ fi ọ̀gá orí ibú téèyàn lè ṣe níwájú ọlọ́run òun náà ni kéèyàn mọ́ mọ́ ọlọ́run ọba rẹ̀ lẹ́yọ̀ kan ìdí náà wàá máa gbé àwọn wa lẹ́mìí yóò máa gbé àwọn ìròrí kan wá fún wa. ní tí ó lè fẹ́ máa da ọ̀rọ̀ rúmọ́ wa lójú ká lè mọ ọlọ́run ọba wa gẹ́gẹ́ bí ẹyọ kan ẹ̀rí gbólóhùn kan bẹ nílẹ̀ yorùbá gbólóhùn yìí gbólóhùn àìmọ̀ pàtàkì bọ́lọ́run ọba ti tó ni tó ti pẹ́ nílẹ̀ tipẹ́tipẹ́ àmúṣeni láàánú pé gbólóhùn náà ó ti ń di ta tó ti ń jí padà lọ́tún òun náà ni gbólóhùn kò wó gìrì ẹgbẹ̀rún ya sí wọ́n ní kò wó gìrì ẹ̀rí gbólóhùn yìí gbólóhùn tó ti pẹ́ ní tá a ti mọ́ sọ́lẹ̀ Yorùbá ẹlòmí asọ́ akànfi dáṣà ẹlòmí asọ́ ó sì mí ni ẹ̀kọ́ ti sọ náà ó gbà nínú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ pé níjọ́ tí gìrì bá ti dé ẹ mọ̀ mọ̀ akọ yà sí ẹlòmí ọ̀rọ̀ ni ó ti wá sọ di píríncípù fúnra rẹ̀ àbíká ló sọ di káàìdá ó sọ di tó yẹ pé jọ́tọ́rọ̀ kan bá ti ń délẹ̀ kò tí ẹ̀ nígbẹ́ gbọ́ tẹ mọ́ lẹ́gbẹ́ dákọ̀ gẹ́gẹ́ tí máa ń jọmọ́ lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala bá kan níbi ọ̀sẹ̀ ó wá já dúgbò òbí tó ṣe pé tráfíkì máa ń sábà wà lẹ̀ tí gbogbo èèyàn sì bímọ àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan èèyàn lè kọjá lẹ̀ kọ́lọ́ sì ní kọ́nà ọmọ fúlì onídéyàn bá ń ṣe ní àdìbúyá àlọ́ sọ́nà sango ọ̀tá tẹ̀gbẹ́jọ́ tí yóò bá ń lọ́bẹ̀ èèyàn máa ń dà níyàn ti dára ni ọkùnrin kan wá ń bẹ dájọ́ wá fẹ́ ṣe ní àjò lọ àdúgbò dáwìn kìí ṣe bẹ̀ ní gbé lẹ́mi náà ti gbádùgbò rẹ̀ àmọ́ gbogbo ọjọ́ tó bá lọ bẹ̀ ó mọ̀ pé òun lè ṣe kó wọ́n mọ́ bá tráfíkì ọ̀hún padà gẹ́gẹ́ bó ti mọ́ sábà tẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ wa ní ní jẹ́ kùtù láàárọ̀ ọjọ́ náà àwọn tá a jọ lọ tá a ti pọ̀ àwọn mọ̀lẹ́bí kan ní kí ló jẹ́ láwọn àbá àbá lọ ibi àti wá ń lọ lọ́nà ni àbákan wa ní à ah, ìyá ń lọ yìí hmm. traffic tó wà lọ́nà tẹ́ lágbára o tó wáyé lè mú yẹn pẹ́rẹ́ ànílú wákàtí máa rú àtàṣọ́pọ̀rọ̀ ní tàwàdà pẹ́rẹ́ jáde kó wílẹ̀ nìkan bá ní ah, à nìkan bá ní à ah, ni dọ́lọ́ ń gbàdúrà níbi bá ń ọ̀rọ̀ tráfíkì ẹ̀fẹ́ gbé tọ́lọ́wọ́ o ìlò sílẹ̀ ilẹ̀ lọ bí táàlọ́ ìyá àti tráfíkì ni o kálukú dàbí sáwàdà àbá mú sọ̀rọ̀ lọ́tọ̀ ìwá ní àkọ̀dá ẹ̀dákun tó bá ti jọ́ mi o tó bá ti jọ́ mi ni o pé lóòótọ́ ọ̀nà bí táàlọ́ yìí ọ̀nà tráfíkì ni o àmọ́ sábà tó ń sọ fún yín pé àfitọ́lọ́ bá ti kíní pẹ̀lú ẹ mọ̀ mọ̀ ó dà tẹ́yìn bá tẹ ẹ̀wọ́ pé jẹ́ mọ̀ ní pé áá ah, èèyàn kọjá mẹ́kọ mọ́ sí tráfíkì rí tẹ́lẹ̀kọ́ bá ti wá ní àtitọ́lọ̀ bá ti kíní kan lókùn pé ní àtitọ́lọ̀ bá fẹ́ ní o àwọn bá ní àtitọ́lọ̀ bá gbàdúrà ní o àwọn bá ní àtitọ́ bá wù ọlọ́ ní o ẹ mọ̀ mọ̀ tako mọ́ ó ní àbá ẹ̀wẹ́ fi ẹlẹ́ kí lẹ́ sọ ìyàwó tá a bá fi dámọ́ lọ́lọ́dọ́júmọ́ ìdíbíbí bá mùsùlùmí ti pọ̀ ní ọkọ̀ yìí tó ẹnìkan tí ó sọ̀rọ̀ ó wá jẹ́ kírísítẹ́nì ẹni ọ̀gbẹ́ni wá

ibi àwa parí ọ̀rọ̀ náà ti ń bẹ̀ jọ̀rọ̀ lọ. jẹ́mẹ̀ wa mọ tí ó wà ṣẹlẹ̀ àwa arìnrìn àjò yìí tá a fi wá débi à ń lọ ààbò ìṣẹ́jú méjì lójú ọ̀nà. ìṣẹ́jú méjì ni o kí ẹ̀kọ́ jẹ́ ló pé ṣáájú ìṣẹ́jú méjì mú yẹn tá a fi wá dé mú ibi tá à ń lọ lọ́hùn àwa rẹ̀. ṣé àdúrà láti ló gbà ní àbádúrà àpọ̀ ní àbáta mọ́ àmọ́ mi wípé ọlọ́run

torí bí èèyàn bá mọ ìtọ́npè ní yàtí ìtọ́npè bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba náà ń o ohun ohun tó jáde látọ̀dọ̀ ọlọ́run lára fi tẹ̀lé ohun yìí ohun tó lára fi ni o ó jáde látọ̀dọ̀ ọlọ́run sọ́dọ̀ jìbìrì jìbìrì ìlú náà gbé ohun yìí sọ́dọ̀ àdánbì anábì gbé ọ̀rọ̀ ọ̀hún fáwọn sọ̀hábá onáwà kọ́ọ̀lẹ̀ ọ ni fẹ́ǹsì ní ẹ ohun Yorùbá lásán tí Yorùbá bá kàn láhùn ẹ pé Yorùbá ní àwọn ọkọ̀ fẹ́tọ́ ohun kálífò wo ni pé é àmọ́ tó fẹ́ fi ọkọ̀ yìí dé gbogbo alámọ̀tẹ́rù rẹ̀ ohun lásán ní kẹ́ ń bọ̀ o ọ̀rọ̀ táwọn èèyàn ẹgbẹ́ wá gbé kalẹ̀ láńbẹ̀rù nù o tó bẹ́ẹ̀ sí ìgbé kìrìkẹ̀kìrìkẹ̀ tó bẹ́ẹ̀ sí ń pọ̀bọ̀ tí ń pa tí ń pa tí ń pa ẹni tó bá pọ̀bọ̀ ní débì kan àmá agbóhùn àwọn ọgbẹ́ ẹ́ àdúwádé àtìlọ́ ti jó lórí kókó báyìí kódà ẹ̀rú ó bẹ́ẹ̀ lómi kò ní lè bọ́ta tó ń bá bọ́ta tó bá ilé fi ohun nìtẹ̀lé òun lè bá òun dẹ̀mọ́ ohun ọmọ ènìyàn lábẹ̀rù tó bẹ́ẹ̀ torí pé àmàtà mọ́ ń fi ohun yí kọ̀ǹtró nǹkan tábà lè bẹ̀rù ohun ọmọ ènìyàn ìlàhárì ìdàrọ̀dá ìjọ yẹ káwà mọ́ gbọ́ pa ọ̀rọ̀ tọ́lọ́ kó wá mọ́ á tó wá mọ́ di pé àmọ́wá níyè méjì ń báyìí tí a fẹ́ ẹni tí kì í bá gbé ìsìn bí tí kì í gbé tí bàbá bẹ̀rẹ̀ sí ní pọ̀pọ̀ gẹ́gẹ́ bí ìròrí Yorùbá tàn dọ́lọ́wọ́ ọba mọ̀ tó

wọ́n ta bá jẹ́ ọlọ́wọ́ ọba wa mọ̀ tó bẹ́ ohun ta ló lè gbé ohun ọlọ́wọ́ ọba mi àṣẹ ta ló lè gbé àṣẹ ọlọ́wọ́ ọba mi agbára ta lẹ́n tó lè gbé agbára ọlọ́wọ́ ọba mi àmọ́gbà àjọ ọlọ́wọ́ ọba wa mọ̀ ó jẹ́ ká mọ́ bẹ̀rù táwọn èèyàn gbé ilẹ̀ ju tọ́lọ́wọ́ ọba ẹnìkan náà lòun náà bọ́ta lórí social media òun àtẹnìkan náà jọ tí gbólóhùn ní ọ̀tọ́ bára wọn níwò kan gbogbo àwọn èèyàn àwọn àti ó dáa lórí ah, ọmọ tó ń tẹ̀ ní ìdílé ilẹ̀ Yorùbá ní ah, ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kùrùtí

olórí dákàsí náà ní pé lákàtọ̀ ìgbé gíní kún ẹyẹkún akàrí orí àwọn àmọ̀ rí bẹ́ẹ̀ ní ti rí bẹ́ẹ̀ náà ni ọ wá ma yẹ kún fàyẹkún tí ń bẹ́ẹ̀ kù án arẹ́wà Ibrahim alayhi salatu wassalam àwọn mọ̀lẹ́bí rẹ̀ bàbá ẹbí ìyá everybody nínú ìlú abọ̀lẹ̀ àdúgbò wọ́n á sì máa bọ̀ sàlá. Àdébà Ibrahim alayhi salatu wa salam ó wá ké fún wọn pé ẹ mọ́ bọ́ sàmọ́ o. Wọ́n gbọ́. Òsàbíbò dá wọn gbọ́. Ó wá sọ wọn wọ́n lọ wọ́n jáde lọ. Wọ́n lọ bọ̀ta náà ní ẹ̀yìn òní. Wọ́n tó wá dé ó wá bọ́ di àwọn òsà. Ó gbà òsà funfun òsà ìtò ga jùlọ díẹ̀ ó wá sá gbogbo wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ó wá sí ìkan tó tóbi díẹ̀ láàrin wọn ó fi yíò lẹ̀ àwọn bàbá àtìmọ̀lẹ́bí wá dé á ah, mọ́ta àlàáhádà bí àlè àtìná táǹsì ilé ni wọ́n bá ní á ah, mo ń gbọ́n bí títí ń sọ àìdá ń pa àwọn òṣàlù ẹgbẹ́ òní ẹbí ẹlọ lè pẹ́ ọ ilẹ̀ ìbìlọ́yí wọn náà wò mọ́ ń fa ara àádá bí ààrẹ àtìyàn wọ àwọn olúwa wa náà mọ̀ títí bá sọ àti dáni wọn náà mọ̀ tó ti rẹ̀ olúwa ń fa tí ó bá tẹ́lẹ̀ ilẹ̀ wò ó bá wọn tó ẹbí pé kí ló dé bá kí làwọn àbúrò rẹ̀ ṣe mú tó fi wá kọ́ lápá tó kọ́ ní ẹsẹ̀ àwọn náà wá wọ́n náà láwọn tí ó wà pé kámọ́ ṣe lọ́wọ́ òṣà tí àwọn àbúrò rẹ̀ ṣe mú tó bí kámọ́ lápá ọmọ yóò ní bàbá láwà lọ́mọ tí ọmọ pé lè sọ̀rọ̀ nítorí àmọ́ wá láàkà ìwọ́n bá mẹ́rin ìlọ́rùn tó lórí wọn lọ́rùn ẹ̀sẹ̀ anábì Ibrahim lọ́dọ̀ wọn ni ẹ̀sẹ̀ tó tẹ̀lé òjú báyìí náà lọ a sì bínú àti àjọ ó yẹ mọ́ dáná wọ́n wá dáná náà fa iná náà wá kẹ̀ ó ga ó báyìí ó wá ń kẹ̀ kí wá ń tani lára débi pé àwọn ọgbọ́n ò lè súnmọ́ bí iná náà wà lọ wọ́n wá tàbí ẹmọ bí yóò dáná sí ẹgbẹ́ ọlọ́jà wa yọ́lọ́dá kò mọ́ sí ẹgbẹ́ ọjà wa láyé náà kó wá jẹ pé wá yìí báyìí náà níwá káwọn wá ta kété síbi irú líkòsí lọ́rùn níbi tí tábà iláwọn súnmọ́ ẹnu rí primary school wá yà yín iná sì lè iná ò ra wọn lára èyí tí ò bá sọ́ra rẹ̀ ó lè fọjọ́ sáré jẹ́ àmọ́ ibi iná náà ti tẹ̀lé tọ̀ kí láwàá ṣe ẹ̀ẹ́dẹ́ ti kẹ́ náà ẹ̀wọ́n ni ẹja lọ rèé wá tá fi fi lákàlà tá fi fi fi jù láti bẹ̀ náà wọ́n wá fi wọ́n fi wọ́n fi wọ́n fi wọ́n fi wọ́n fi wọ́n fi ẹ̀dàkùn iná tá aláwọ̀ ò lè súnmọ́ bí Ibrahim ó bá débẹ̀ jẹ̀mọ́ ìtẹ́jú mélòó ló yẹ kó lò tí ó fi kóra ọgbọ́dọ̀ ṣe ìtẹ́jú mẹ́wàá nú ẹ̀ tọ́ wọ́n fi dá wọ́n jù bẹ́ẹ̀ ohun tá ń wí yìí ohun náà ló wá kò sí nǹkan míì ohun ọlọ́run náà ló wá látòkè lókè ibi tó lúwa wà lókè sọ́mọ̀ lọ́wọ́ olúwa ní kú níná

ọlọ́wọ́ sọ̀kalẹ̀ láti sánmà ó wá máa kó yìnyín ó máa kó bẹ́ ohun láti sánmà ló wá láti sánmà ohun ọ̀hún sì ní pé ya náàrù kú ní bardan ìwọ náà ó yá máa di tútù tó bá sì ní tútù kò gbọ́dọ̀ jẹ́ tútù tí ó ní Ibrahim lára wa salaman ala Ibrahim jẹ̀mọ́ adábí Ibrahim ń balẹ̀ sínú náà báyìí dé àfi bí ìgbà tó yẹ balẹ̀ sínú àlùjánnà lónà wá wọra rẹ̀ pé a ah, inú nánájì ní nájù mi sí a máa bí ìgbà tí èèyàn gba atẹ́gùn òwúrọ̀ láti mọ̀ pé atẹ́gùn òwúrọ̀ mọ́ tutù dáadáa bẹ́ẹ̀ ni ìbẹ́ tí wọ́n tutù wà lẹ́gbà Ibrahim ṣẹ̀mọ́ mùsùlùmí àwọn tó dáná ìjọ́ kìíní wọn ìlé ìdébẹ̀ ibi wọ́n tẹ iná náà dé wọ́n à lè dé bẹ́ẹ̀ jọ́ kejì ebi ó di jọ́ kẹta lè gbogbo rẹ̀ gan a ti rí ewu rẹ̀ abẹ́jà kan lọ palẹ̀ mọ́ bẹ̀ kátà pé a ti rí ẹ̀yìn rẹ̀ a níbẹ̀ nìkan bá gbé ẹjí jẹ́ ipá kí n kó kọ rẹ̀ wo kàràmbà ní ara rẹ̀ lọ́nà àrùn tó wà bó ti pariwo yá Ibrahim ọlọ́pàá pé ń o jẹ̀mọ́ kí ni tó láàbẹ̀bí kí ni tó sọ iná di tútù ohun ọlọ́run ohun ọlọ́run tọ́lọ́run ọba wá fi ń parú àṣẹ báyìí lọ́lọ́run ọba wá fi rán ni sínú ayé ló di ń tá akọ́lẹ̀ ló wá di súrọ́nù yàtọ̀ tí wá yẹ kó mọ́ bẹ lẹ́nu mùsùlùmí dé ẹgbẹ̀rún yàtọ̀ òrẹ́jì lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ní pé ẹgbẹ̀rún ọ̀rọ̀ ọlọ́run láàáwọ̀láwàlá kó wọ́n ayatul kursi ọlọ́run ọba pè fún wa ní agbára aya agbára ni abẹ́rẹ́ wa sáré wọ́ta alágbàmọ́ ìrọ̀lẹ́ fún wa ní àdékù ìmọ̀ta àdékù àgbẹ̀yìn الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن وتبع أبداء إلى يوم آية الكرسي agbára àwọn A méjì kan bẹ nínú ayatul ó kọ lọ́wọ́ bá yá ń gbọ́ àbá àbá ń sọ pé táwọn bàbá tó wá bí kó tọ́sọ́ di ismu láyé àzámi sọ́rí ismu láyé àzámi kó kọ́ lọ́wọ́ ọba kan gajù nínú àwọn ọkọ̀ táwọn onímọ̀ yọ pé kò sókọ lọ́n tó bẹ̀ẹ̀ tó mọ́nú àwọn ọkọ̀ lọ́n alókọ̀ méjì kan bẹ̀ ọkọ̀ méjèèjì sì parí sínú ayatul kursi ọkàn

ọwá lọ mọ́ tí àwa nìjọ ẹ̀dá mọ́ tí kùrù sí ẹyọ ọ̀kan láàárọ̀ ẹyọ ọ̀kan lálẹ́ àbí kùrù sí ẹmọ tí méje méje méje méje nígbà báyìí báyìí báyìí ẹlòmí ẹ wà sọrú ẹ fún nínú ọkàn rẹ yóò sì mọ ní àbẹ́rẹ̀ ní mọ́ mú ilé yìí àbí kò gbọ́n tí mo ní ṣe nínú mo wá kàwọ́ ẹ̀kọ́dà àdírẹ́ tó sọ fún

tẹ́rí fún mọ̀wùlẹ̀ jẹ́ ohun látọ̀dọ̀ ọlọ́run ife ìtẹ́tẹ́tẹ̀ tí ọ tí ọ ọkàn wá ń rán sí ọlọ́run wà láyé ó tó ní tó lè gbà ọ́lá a sì ti rírú ẹ̀ amẹ́lúwà yìí musa àríṣọ́lá ونادى فنادى في الظلمات ألا إله إلا أنت subhanaka inna ìjọba àṣírí kan wọ́n fún ìlòkó ilé ìwà àti ìjọba tí wá ẹjú wọ́n wá sí káàkiri àṣírí kan lọ́gbà lẹ́yìn agbára ni gbọ́nà sáàrẹ́gbà yóò sàrí gbọ́nà anábì yúrù tù ṣe wá sí sáwọn èèyàn rẹ̀ wọ́n sọ ó wá sọ fún ẹkún ọlọ́ọ̀lọ́hun ó fìyà jẹ ní o yóò sí rọ̀jò ìyàlé ní lórí ẹ̀yà ní ẹni ẹ̀yà wọ́n fẹ́ rí yọ̀ òjò òyọ̀ òun wá ṣú ànábì bí musa rí olúwa ní wázà nóòlò ìrìnà hábá mọ̀gáàrìbà bínú kó lùlù pé ó bá pàyẹrun kò ní sójú kò gba yọ̀ǹda lọ́wọ́ ọlọ́run kó tó jáde rẹ̀ ọlọ́run láti ìgbà wọ́n rí tíyà náà di reality àwọn náà bá ní ẹ̀dá pẹ̀ bá wa wá yúnúsà jáde o àti fẹ́ gbà ìjẹ́ yúnúsà dà ó ti lọ àwọn yìí bá tó ti lọ náà ṣebójá òkúkú polówó ara rẹ̀ fún wa tẹ́lẹ̀ ṣebọ́lọ̀ ló ní agbàgbọ́ ẹ́ ẹjá wa náà pé bá bá ti mọ̀ pé ádámọ̀ pariwo pé a ṣe gí ni a ti dà ló káyà yípo olódijúwe rẹ̀ fún wa

Egu rẹ, ẹran rẹ, ẹ̀jẹ̀ rẹ, mùdùmùdù rẹ, nǹkankan ò gbọ́dọ̀ ìmìgẹ lára kan gbèmì lọ́lọ́wọ́ ó lọ rẹ̀ ò gbọ́dọ̀ lọ nǹkankan lára rẹ̀ ẹ̀dà náà ẹ̀dìgbò náà tún gbàdán ó ìgbà yúrúta àkọ́kọ́ ń ẹ̀yẹ́ òrò náà bóyá gbà ọ̀sán àti kan tọ́jú ẹ̀ sọ́dọ̀ ọlọ́ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala ọla ní ìgbà Yúnúsà wá bára rẹ̀ nínú ẹja ó bá di òkùnkùn kẹnu ẹja tún wá e lọ ní òkùnkùn olúwa náà ṣe wá lò ó pé وظنوني إذ ذهب مغاضبا وظن أن لم نقدر عليه فنادى في الظلمات ọlọ́ nínú àwọn òkùnkùn náà ó ní Yúnúsà ti wá pariwo ìdáriwo bí ní fàjọmọ́ allá ilaha illa anta subhanaka inni kuntu minadh لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين gbólóhùn tó wínú gbólóhùn yìí ohun ètò ṣe gbólóhùn tó tàbí lọ́rọ̀ jáde sí yúnúsà o yúnúsà wí tí ẹ̀ láti fi sàfọ̀mọ́ ọlọ́run pé ah ibi mo bára rí yìí kò sẹ́ni ó lè làmí àfọ́lọ́run la ilaha illa anta kò sẹ́ni kó tó tọ́ká sí ká bẹ̀rù ká páyà àfihàn ọlọ́wọ́ bá o ṣùgbọ́nà mímọ̀ rẹ̀ ọlọ́wọ́ inni kuntu minaz zalimin ilé olúwa ní mo gbà pé mo ṣàbòsí pẹ̀lú tí mo ṣe ọlọ́run ti gbà tẹ́mọ̀ pé ohun ọlọ́run tó kọ́ ní yúnúsà ló fún àfọ̀mọ́ ọlọ́run ló lò láti lè fi lára rẹ̀ nínú àjálù tó bára rẹ̀ ẹ̀tún wọn àwọn òṣèlú ọlọ́run tí wọ́n sọ fún wọn bò mí gbà bí sọ́tọ̀ yúnúsà ní Al-Qur'an olúwa mi ní kí ni walaula annahu kana minal musabbihin bí ẹ bá sọ láàpé ìgbó dénú ẹja ó mẹ́mí ọlọ́run ọba pọ̀ mọ́ ni bí ẹ bá ṣe pé ń fọ èmi ọlọ́run ọba mọ́ yí rántí mi ọlọ́run ọba lẹ́lẹ́bí tán fi ìbàkọ̀ níyí ilẹ̀ ayọ́ mi ọba àkọ́ ọlọ́run nínú ẹja nì ní ọba mọ́ gbé dìjọ́ gbé ìjà lùyá mọ́ àtébá sí sọ̀tọ̀ ìfà pé kò tí ìkú àbá mọ́ sọ̀tọ̀ yínúkà náà pẹ́tọ̀ anábí ọlọ́run ọba kan bẹ́ o ń bẹ nínú

tí ẹ ká máa fojú kéré yàtú tí ẹ ká máa fojú tí ẹ ká máa fojú kéré fátíhà àwọn ìka gbára àwọn ará wọn sàràmbà wọn àwọn èèyàn wà gbádẹ́wò débí àdẹ́wò bá wọn yóò tún àmọ́ fún wọn wọn ní ọ́pṣọ̀ títọ́ láwọn ò lè làwọn lọ ń sọ fún wọn ni ẹmọ̀kẹ́ nǹkan tí ẹ̀bá ọ̀pọ̀ jọra wọn pé lẹ́rù tẹ́lọ́jọ́ wà ní ẹwọ́n bí ọlọ́jọ́ pé èwo lẹ́fẹ́ kò sí ìdá mi lọ́wọ́ orí ìwà àbá ìwọ́n náà tó ní dúdú lọ́wọ́ ẹkùn ló wọ́n lọ́wọ́ fáwọn èèyàn ẹgbẹ́ arábìnrin kùrù sí ìyẹn gbé lé wọn lọ́wọ́ ẹjẹ́ kọ́ wọn kàn mọ́ ṣe rí ọlọ́nkọ̀ fún wa ní mímọ́ nì ìyà tí ń jẹ lòmí ìpàlẹ́ ìyà ìnímọ́ nì ní jẹ ayé kọ́ ní

ayé ló bá tiẹ̀ jẹ́ ọ̀ níyàwó ayé ló bá tiẹ̀ jẹ́ ọ̀ lọ́mọ ayé ló bá tiẹ̀ jẹ́ ọ̀ níjẹ́ ṣe a ah, ó yẹ ká yọ̀ òun padà lẹ́yìn rẹ̀ kala torí pé wọ́n nírì nǹkan ṣe fún ọmọ. àmọ́ ìmọ̀ ìmọ̀ọ́nì ló dàrú lára ẹlòmíì ọ̀rọ̀ ẹlòmíì kàn níbi kóró nímọ̀ràn gidi tó máa fún nímọ̀ràn kódà ní tí ó bọ̀rọ̀ mọ̀ tí wọ́n kàn júwẹ̀ tó kè é à ah, ìṣẹ́lẹ̀lẹ́ níbi ẹ̀yẹ iṣẹ́ ní ẹ̀dàbáyé ẹ̀nìbáyé ayé ló sì tó padà ọwọ́ ẹlòmí ò ní kódà ẹ̀rọ ẹlòmí

ó bá ní ẹ ẹwọ ọkọ̀ mi wọ́n fún mi ní 20,000 naira pé kí n fi bẹ̀rẹ̀ business ok wọ́kọ́ ló ti ọ̀nà nílẹ̀ mú 20,000 naira ok òkọlẹ̀ so mo wá bẹ̀rẹ̀ ọjà ṣẹ́tẹ̀rí afá ṣẹ́rí kò ju oṣù mẹ́ta lọ mo kẹ̀rí tí gbogbo owó yẹ kàn lọ ní fẹ́ẹ̀wù ní ẹ̀ níbẹ̀ mo ti mọ̀ pé ọ̀rọ̀ yìí ó lọ́wọ́ àwọn àgbánú ah, ẹjá jọ wù mo ní èyí lẹ́lọ́kọ̀ yìí fún yí bẹ̀rẹ̀ pẹ̀lú 20,000 naira ok kí lẹ́lẹ́ mọ́ta ẹ̀wọ́n ta òtúrọ́sì ẹ̀ríkà bí síìtì nígbà tí lọ́nà léèdè bí èrè ló lẹ́rù pé ẹmọ ń jẹ ló lẹ́rù pé ẹ bá tajà owó ẹpa 5,000 lẹ́rù àti ẹpa 1,000 lẹ́rù nínú 1,000 yẹn èló lẹ́ ẹ̀kẹ́ẹ̀tì kó jẹ́rẹ̀ yìí ó ní àtìlíìtì ẹgbẹ́ bíbi síìtì ṣe ní pé kò lérè púpọ̀ ló ẹ̀ẹ́kìníkan kìnìkan ó yẹ káwọn ọmọ jèrè tó 150 naira òkè mo kọ́ kalẹ̀ 150 lójoojúmọ́ àbí mo ní òkè owó ṣé ẹ̀ kí ń gbọ́ bùkátà kankan bẹ̀ ọ ni àfà wọn ń gbọ́ bùkátà bẹ̀ irú bùkátà wo pé ńdọ́dọ́kọ̀ mi ti fún mi ní twenty thousand naira yẹn wọ́n kàn máa fún wa lówó oúnjẹ àárọ̀ ni tó ń bí owó yẹn láti mọ́ oúnjẹ ọ̀sán àti oúnjẹ alẹ́ òkè mo ní yes ma oúnjẹ ọ̀sán ah. oúnjẹ ọ̀sán a oúnjẹ alẹ́ yẹn mà máa ń sábà ná yín ní àwọn ọmọ àwọn kọ̀mà ní gàrí pátápátá ẹ̀ 100 naira kò kalẹ̀ ní 100 naira yẹn ẹja minus ẹ̀ fóònù 150 naira ó tó bá dalẹ́ ń kọ́ bá wá ní wọ́n ní tó gbé dájú wọn máa dé àwọn máa dé dáná òròpọ̀ gbogbo ẹ̀ ṣá bí 500 naira ó ọ̀yà 500 naira naira ó yẹ ẹjẹ́ ayọ́kò nínú 500 naira so 150 naira yíma ibo lẹ́tí rí ẹ nínú owó ọjà yìí náà ni àmọ́mí èrè kọ́lẹ̀ ná o ìbá ẹtí ná ojú owó wọ́n ni ẹ̀yẹn mú nígbẹ̀ẹ́ nítorí pé 450 yẹn ẹ̀yìn ò mọ̀ tẹ́ ń bí owó gbogbo ọjà kẹ́ẹ̀rà tẹ́ẹ̀kẹ́ 600 naira lójúmọ́

tí ẹ̀yìn wá sí bọ́ 1,500 láàrin oṣù kan ó yẹ kẹtí mẹ́ 20,000 tán ẹ̀tún wá sí sọ pósù mẹ́ta àìbáǹk àwọn àlùjẹ̀nú kan tó ń sọ̀pọ̀ ti ẹgbẹ̀ lówó ẹ̀ ẹ̀yìn lẹ́ẹ̀kan rẹ̀ jẹ̀mọ́ gbogbo ọ̀rọ̀ ẹlòmíì tí wá mọ́ rò láyé ló ń sí òun rèé ètò wà láyé pé wọ́n fi ti jẹ́ ẹ̀rí ní profit yẹn lọ èrè yín ju wọ́n ọ̀rọ̀ àti sí ẹ̀rà lọ òun ló jẹ́ kówó tó pọ̀ yẹn lọ́wọ́ yín yẹn fi lẹ́rìí àti gbò lásìkò yìí ọgbọ̀rọ̀ àwọn èrò bó ṣe máa rí kọ́lọ̀ fún alẹ́ àgbóyìn rẹ̀ ẹ jẹ́ ká lọ dá ọlọ́wọ́ bá wa mọ̀ ẹ jẹ́ ká lọ ní ìgbàgbọ́ sí agbára tọ́lọ́wọ́ bá ní kalẹ̀ sínú ayé àbílú àrùmánì kọ́lọ̀ ní ayé pẹ̀lú ó ṣe àlékún nígbà tí àlékún àbúrò ẹ̀sẹ̀ ṣùgbọ́n àtàlà àmì ìṣàmọ̀lá ìlànà ìlànà ìṣàkóso kò wò